نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا كم يا أنا كي أم كالين يا تو إني أكو يا جنا كي أني أهولنا إنه هرجا أبا بلمي إلى 1437 أنا كنت مولي صلى الله عليه وسلم أم هجيا هور مكة نعم مدينة دسر هو يبو إهنا كي أني هو إلى 2016 wani makarita kaya na se ona be ini sisila ani abdurazak ibn abdul musin al-badr ona tere na be hukuku kibaru sin fil islam sabi rai sabi sana ko wala tro na ka era vera ini islam ok ahmadullah al-karim bi mahamidihi ma ko mori haba yani ma ga mo mori na ko na nyobanyen lele ogama anaike awol kose allazi huwa laha ahlun anaiko muzuna wa ta'ala ono awol turaka wasin ahmadahu tabaraka wa ta'ala ma gama umuli na ko na swala tuna babanin hamdan kasiran yani ay gama na ke roro tayyiban don mubarakan da bala swala fihi kama yuhibbu rabbuna inan azman kumuri ana badali hayo mi sho wa yarda do hinaira ahmadahu jalla wa ala ala atoyahu ya ko mo ya wa na ikono cheta ndo na ba inni ala atoyahu inni sana ka ose wa minanihi ati enwara no ala ihi ati enwome ana ka ome wa abdali atubanya na ka ome torale so ahmadahu jalla wa ala ya mare ko mo ya wa na ikono cheta ndo na ba ala atreso an hadana li hadha din al azim ko woro jode inni ni adini o de wonon wa manna alaina

aw sirrin inewere aw alaniya aw kine igede aw hosatin ono jotiyada aw amatin aw kono me abara babe aw hayyin ano me yara me yara aw meyitin aw kono majete aw shahidin aw kono mediwin aw goya abara me yara lahu alhamdu hatta yarda aw wa kubo mori polo do hinai wala alhamdu idha radiya da wa yukureba jore hinai wa ashhadu la ilaha illallah ما دين كنيو مولي سا انا هواي كاك الله وحده النيو لا شريك له ان توبا ولا رب سوى ان مولي صابا بلمن ان دلي يسا او بلمن ولا خالق ولا خالق الا هو ان ناتنا اكوني اله الاولين والاخرين ono wo mori on papa to direman wa qayyum samawati wal aradin ono sisama ona control sama atitesun wa halakal halqa ajma'in ona to abuna gaba daya tako ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ma dinuku muhammad ali ha nawe dawan tuanin wa safiyuhu wa haliluhu dawa na ka onyi dawa oni nanin wa aminuhu dawa ndote manin ala wayihi tire so otwan ana wayi wa muballagun nasu shar'ahu ana ka umballagun nasu shar'ahu ana ka ya yani odo mori subhanahu wa ta'ala ana bi sharia ne taraka ummatihu taraka ummatahu ala mahjatil bayda dona we al umman teresu ozi anaika o mani hure to ya chingidan lailuha kan naharuha irahwan wana yasman ko dona ba la yazigu anha badahu illa halik enyo ne we jiso hono no wabele man aka ọzọ náà ṣẹdẹtẹ ẹyìn náà bá a hundred náà níbi sọlọ alẹsàlám ọ̀nà màá ní sẹ tẹ́yà lùmọ̀ ndúwàjú aka ọ̀nà halaka akọ malhojá o shoje hujja wa ban al mahja don me chengeden yani uzono wa awdo hasabil don man mekaye o hure to hezo la nuzana kaze ma taraka khairan annabi ole bana boy gatete illa dalla ummatahu alayhi ako heluman kenaninan wala sharran dole bana bodibin illa hadharha minhu ako kawono kenne hunan wajahidu fillahi haqqa jihadihi don masawir tozo mun namu wal kamasaware hatta atahu al yaqin polo dusu wetua sallallahu wa malaikatuhu um, umulia pengoro ati malaikan wa anbiya'u atan nibian wa salihuna atonu koro ila min ibadihi alayhi ini ori hanu ya wa sallama atoiha tasliman kathira ana ko go atetere doka mabad awele masono fa inna nas awelada yahtajuna hajjatan ma'sata okay oh, na ọ wọrọ tọrọ wọ ẹni ìṣọ yanni their needs yanni oríṣi náà ìka yẹ ọ ní kọ́dá bàlẹ̀ kì ẹ sọnà náà ọ́fíìsì náà ìka yẹ ẹ yà á kú yẹ náà ìkọ́ ní kọ́dá bàlẹ̀ kì ilẹ̀ taskiri bi hukuku kìlá kàkà ẹ wà sẹ́bi sọ́nà ìka yẹ ọ̀nà bi hákì òmùrín ọ̀nà ọ̀bọ̀rọ̀ ọ̀nà ọ̀bọ̀rọ̀ káyà mi kó òmùrín náà jẹ́lẹ̀ wàhálà ẹni tètè ń dọ́nà ẹ̀bá wà hukuku rọ̀sùn sẹ́bi sọ́nà ọ̀bọ̀rọ̀ tó rà ìka yà mi gọ́ntú òmùrín náà wà hukuku lùwàlídẹ́ sai sana woro tura ka me konyo na dana wa hukukul aqarib wal jiran sai sana ko wor tura ka me kan na gore ana ikanda ya be na tona ikano ko ya be wa hukuku kibaru sin aika sai sana ko wor tura ka me koro kuna ila gairi dhalika min al hukuk ati anawo inni isana ko wor tura ko do me dako wa tazkir bi hadhihi al hukuk o ko e moita mai inni hakenen bawabatu lil khair uzawi no da na ngono وطريق للصلاة دو زناي كاي أزاسي نونو يتيني والفلا أتي أيها فالمسلم أولكم مولين إذا ذكر تذكر إجا أموي تماي ودي تماي وإذا دل إلى الهير اهتدى إجا روي وأزايدا دومك النبول جوزي دوك والله جل وعلا يقول ومولي أنا يكون ويتشتن وطنبا يقول أوكي وذكر فإن ذكر تنفع المؤمنين wa moitama na go kaisana ai tama bo mai vanu yoko mori ona mdawro ko ko mori da iman laysa fi yawm al-jum'a faqat por ebe ko juma ba bawro ko she wan tna hana kai a hora wa aitama mori subhanahu wa ta'ala dako wal yudriku al-muslim jamalu hadhihi sharia al-mubaraka awudo ko mori onyangu doada do ko mori onyangu za oyizozi i Sharia omori onai ka refo ben Sharia al-islam anabi sharia omori anabi sharia islam dɔkɔ ana hadha din dinul adl awere adinyo non adinye bɛɛ bɔbɛn adinye non ɔnɔ wa dinye naa e kaa yɛ ɔnye bɛɛ bɛ tɔn wa dinu atɔ ye kulle zi hake ha kɔɔ kama kɔɔl dɔw e wa na naa kaa yɛ sɛbi sana bɔrɔ turɔ di konkonya adinyo non ba naa sɔrɔ adinyo non sɔrɔ yi mɛlɛ. isa na awọrọ ka ama koro ko na na ka ọka na ka me isa na awọrọ ka me koro na na ka ọka na ka na awaro na o na adina na na spell and out isa na awọrọ ko yo me kada na adina na na spell and out ọ na ko adina na ka okolozi hakin hata na wɛnyɛ ŋutu so pa wɛnyɛ ŋkpɔsɔ pa do wɛma pa wɛma sɔɔri yɔri dɔke kama kɔɔla taala asoma ko muri anana mɛmɛ kaka inna allaha ya'muru bil adl bala taala o muri ya'muru o moda so modan bil adl ebebe wal ihsan ati oyi moiza wa ita'i dhil qurba do wasisa yana kai e bandaw doye la ho ni re ile ko isan wal munkar atire yodi yodi wal bagi atoy mo kadine namo subhanahu wa ta'ala lak ya'izukum la'allakum tadhakkarun imana sim wasi amana sim wasi uni osona wasi uni eyara wanyangu no nai kai atamai dako wala ya ta'ata lil muslim qiyam okoba be ko mori kai oshoje bi aisenen is in nafaqidu shay'in la yutagu kai isono zenyi ozo mashove yani o possible koko mori enwu ha kuka na kan osoje ebo kosan sema kuka wenyo wenyo showe ana loka fa man lam ya'rifu haqullahi alay ona iko ye sebi hakki mori na tura reso aw haqqur rasul abi hakki onto mori aw haqqul walidain abi hakki onyo lada aw haqqul jiran o hakki anu kokoran aw kọ kibarusin

ono mo dan kinna allah ya'muru bil adl dak wa lihadha kana min aham al muhimmat agwawa agwasa non do bi onye kai onyi gigiri ma ni sanai ka wal kada wa akadda al wajibat al inayatu bi ma'rifati al huquq do ini ile ile su anai ka o katen wa su katai baraki ka ozotiyete ini oyiye yani ordenen oyiye iseboronen wa an takunu inayatul muslim biha ɔkadɔwi kaye oyi ti yɛtɛ ana okomori oti yɛtɛ liliɔ wa marifatuha atɔyi yɛ because the fiili ha agobe ɔsɛ mukɔrɔ yɔn yani oyi yɛ ɔnɔ yɛ dɔɔ mukɔrɔ liliɔ walkiyamu biha dɔɔ sɔɔjɛ wa fiyatan tamma daa ikawɔ mɛɛgun walabu da kazalik dɔ kazɛ nyɔ jire ka kawɔ mɛlɛbin an yu ibadatan lillahi tabaraka wa ta'ala oyi showe ano showe oyi me ana me aikaye ahe kowi umuri ana aikaye onni resoi za tuna babanin وتقربا إليه أيسك أقول لا أن تكون هذه المعرفة أسايك أيونون لمجرد الإطلاع بايك بوكو سمي ريسيرش كوكنن بوكو سيري كنن ومزيد المع... ومزيد المعرفة دون سيدات نويان وكثرة العلم دويان سرورو ونحو ذلك أسنايك بنسنن لكن فهذا ليس المقصود العلم asononon every sono za hwagowani ni oyono David that's not the essence of knowledge dok wa innama almaqsudu alilmu alamal yani so za hwagowani ni oye ono wikaye oisumu koron wana nyoye dendo koro folo ولهذا يقول علي بن ابي طالب انا من علي انا Abi Talib. طالب رضي الله عنه وكي يهتف العلم بالعمل awel sana hi knowledge wo hi koroben ya ne me telephone sawa fa ajabahu awa the knowledge no stay wa ila oman ya irtahala de no no ana ko onyo ye ele no wesum koro ele ya wono dure kai aje ha because of kai wesum koro ona no kafala ya hulu hal enyu mono ba ti إذ من أنت إذ آه إذا من أن تكون هذه المعرفة إنك إيه أيون إما حجة لك أو عليك أن منواس يا إنك جو على نيوية إسايدا كأيون أو بحجة ترى ورسو أو بحجة أو إدو مولي أي كذا بحجة ترى ورسو حجة لك حجة أيون إن تنيتا أنا إكواتي يتوا أبزا إليون وا دويا وا كسان بالتطبيق ما تسمع إنك إيه wa pratikala isono wa fili ma turshadu ilayhi duwa mukoro ana ko wa woro jozeinan min alkhair inoida wal haq ate ana kai ida da wa sawab atana ko jere yani ana ke oyo no ye yani we regard and wa give an due consideration dake au alayka abikado atola wala so idha kana hazuka min hadhihi al ulum ana wika a power a portion yani sonu in oyo non wal ma'arif abika ile no yo mujarrad as-sama' yani wo kenan ma ah, amareka ana no wal qur'an hujjatul laka aw alayk aw qur'an hujja awon abika do hujja to rawo so kama qala dhalika rasulullah sallallahu alaihi wasallam asma kuntum muri muri min ngona dole mo ha ameka wa hadha yatatallabu min kulli wahidin minna أغصان نفسنا كاي إيش يهون وذكم كنيا ناي an yastahdira fi qalbihi niyatun tayyiba ashabinayan fi qalbi niyatan tayyiba ala nay ka oni bainahu wa bain Allah anay ko ina kanon ya to jalla wa ala ene jete ngudo ne ba fi samai hili hadhihi alhuku ene oyo wo right on nuwa ba wan yani ele ono nay ka e o woro tula on nuwa ba wan bi an yanwil qiyam biha ene ka wa maro ka e qiyama biha wa shoje wa an yutammimha wa yutamimaha wa yukammilaha kawo wa me godo wa merete wa yastami'u wa indahu nafsu musta'idda lil amal ijo wa ma na wa je wa ni so je wa ni ho na kai o tinyem kai ma wa masum koro e mi je ma re wo de la amerika je re de sar na amerika la an takuna nafsuhum mu'rida e be ka o ho yani o na wa da ka we jisi aw mutarahiya o da ka wa jobaneten yani de delay أو متوانية أبكاي لنا كما نوسي كون ويودا مهينان فإن مثل هذا لا يستفيد أو كن ولي مصنع نوما نو يفنن ولهذا قصنا فنحن أهواج ما تكون في مثل هذا المقام إلى أمرين أقوى ورقة أول أي يعني نيد يعني أو ورطرة بلكي ما نكون في مثل هذا المقام سنة كاية أو ذا سيجا إني أمري مئة إلى أمرين إلى يبا zakarahuma alamatu ibn qayyim aka mu'taman yani ona ka iyo yana ibn qayyim al alama fi kitabi inu wana kore miftahu darus saada yani uko kore ozi ile yana kira so zabin fakol doke wa kamalu kullu insan oko izete o likunkunya dozo gwetere innama yatimu bihadhaini naw'ain oka ozazete lele uze sewonon hammatu tarkiya yani ọdọnyu vamba nai ka ẹ e, ọnọ na vamba vamba nai ka ba ọnà ọdọ ọrùn hàn mú ìdọkọ olóòl himma yani dọrọ nyi high aspiration yani wọn vamba nai ka e, vamba wasa ike ka ah maa ni mẹ dáwọ dẹ wa ilmu yubsiruhu wa yahdihi ọ vamba ba knowledge nai ka e, knowledge ọ̀nà ọba mi ka wezule ka ele ono wele anajele nan wa yahdihi dowolo jode yani two things wanyi ovamba na ko dem ovamba na ka ka heren then over mono you have the knowledge of oyi onwe sire dowolo jode doka fa ọtị maratibu saada awere oyi tutule mu awere udi ere soida wọlfala atọ atoyjere إنما تفوت العبد من هاتين الجهتين أو كبو جره وان جزي أيوانون أوري هني جمو ينان جزي يي أيوانا كان أو من أحدهما أو كيكونيلا ينان أيوا إما أن لا يكون له علم بها إسادا كا إيرا إيرا نونيا يان فلا يتحرك في طلبها يعني منو بيسي هين كنا ناسيا إذن وين وين كا أوري أو يكون عالما بها أو كا أو نيا إسانون wala tanhadu hammatuhu ilaiha yani onyu monoso kwete yani uvamba ne kae ono nyuvambo de ngwini sono kae ono akwete dono ni nan doka fahuma amran ilaiha bawe min ahami ma yakun yani ini anasan ko voro tula ni gigiri manai kae awro ko donyi ilmun yahdika ila tariqil haq wa sawab iroe anai ko abro juzi uzize za tuzana ko jere wa hammatu aliya tarkika ate uvambo de ngwana baso kahire ai fi dorobil hair ini kawaru se jizo izono wa subul fadila ati zona ikuru banyo ben wa idha kana inda linsanu ilmun ana ka anyi doza knowledge wala hamata lahu fil amal do onye ovamba onye kai ona mukoron fa ilmuhu hujjatun alayhi knowledge anon hujja awe tora resun yani abedo ni e wonon wa abedo ni knowledge then do onye ulu al himma then onye higher aspiration wani van bana ka ye o van bana so da ka hero ben e o van bana ka ye bo me ka o zo ye a hele okay fa kama annana nahtaju ila ilmi nafi afman ko me ka ye ye need o bo to ra knowledge ro ya na ka ye ilmun nafi knowledge o ya na ka ye o mo da ifane fa innana nahtaju aidan illa himmatal aliyah agwawo awo mele bolo tura in kai shi ya ni uvan alleti allati bi mujibi ha insan ana kai lele o iman bilele sona bilele tura kolonya yakumul insanu bi adai hadhihi al-huquq al-wajiba do me ka oronyangu showe ilele so ana kai o bolo tura ana kai ilele so bolo kolomen wal huquq al-muhtamma atilai huquq ana kai muhtammatun ala kulli muslimin wa muslimat bobo tura yani bobo babo tori okpomori ya ọnọrụ ati ọnyene daga summa inna jimali shari'atina al-garra ini uzozi shari'a anabi islam anaika bon mani ne isanaika wa shainin annaha ja'at bi makarim al-ahlak wa ka na iko owe bere ban ni islam skoro ma ebile na ika ati na shaza ka hele wa hadarat min razil al ahlak dodo la honi ibiri pe wa sabsabaha ati ibiru roime islam mo ozos ka wo ko mo dai kai we are acting foolishly wa mele da ka ba da fika otamno that's what them da ka wa na igwan wa yo ngula na kasan islam minis kai wa ba kare tare na kai ere na ko jire ọnọ ndụrị ka hata wa kwenye ole ka ka wee nyine taa so kwa kwa kwa kwa dadale dai ka ani bila kunya la ni mosa ni na nwa ole oke kola sọlọ alaihi wasallam antum mulio ka ma bu isto a kome kwete le utami masali halahala kama wazete ibile na dan na ikai ibile kuma kuma inna min ahabbikum ilayya ọkọ na náà ìkáyẹ mẹ́sì hu náà wa akọrọbikum minni majlisa yọ malkiyama ana ìkáyẹ yọ malkiyama ẹ̀nà bẹ̀ àṣẹ́nàkùn àhàlàkọ̀ náà náà ìkáyẹ ìbílẹ̀ nìní ọ̀zọ́zọ́ ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ọ̀nà ìkẹ́ ìbílẹ̀ nìní ọ̀zọ́zọ́ ẹ̀ ni ọ̀nà ìdóni ni akasaro ma yudhilu nas aljanna isororo na ikawa kumme kororo nguna aljanna ono takwa allah wa husnul hulk ono bangwa hiyo muri ayenye ati oyinye biroboro wa qal dara ni hadisa zanka innal mu'min akawele okomori la yudriku awaduza bi husni hulkihi agubi ibiruzo zanonye agubi biroboro nonye darajata sa'im qa'im yani udi ara na ikaye ono bawendole kwete jainira hon أنا من دورك ابن يشاري أنا من دورك فحسن الخلق مما دعت إليه هذه الشرعية أقوى لبلو بردو ني بلو نايكو دولا أو إنسان نايكاي شريعة أو هيلا فدعت إلى أدب كامل دوهي كاي يعني etiquette أنايكي أوغو يعني أويمي بلو أنايكاي كامل أوغو وحلق الرفي أتبلو نايكا بوشا ذاك أهيلين مع الله للأموره wa ma a rasulillahi sallallahu alaihi wasallam lilon tun muri sallallahu alaihi wasallam wa ma ibadillahi lili orihi muri wahi adabul mubaraka osunu ibrana ka o nyile swaidan wa halakur rafi'a ati ibrana ka wa shada ka helen tajajalla fiha matannatu matannatu hadha din yani na ka o hure to he oi chepete ana ka dinon o gangangan wa kamalu dogo wa tamamu dodete wa rafatu doba dinan ka bo shada ka helen wa annahu dinul mahasin fi aqaidihi ono wa dinina ka adinu lo lo awene ini sana ka adotinan wa ibad wa ibadati ati ameme mahekan wa dabihi atameme mibilainan wa halaki ati sebe enwe bile sebe uzi ono ka odabe mu ileyan akwa hadha al-amr lamma farata fihi ba'd al-muslimin akosono wile anaika amela bi kukumo ipainu kumoli era ajiba nile mainan au rubama kasiru minhum abika ọrụrụ ọrụ inenene abika ọrụ ọrụ nnukwu omori inebiro non era ajibara ma dọufa dọrọ akwụmin asaru ikbalu nas ala min din min haza hiljiha dọme kaye ọkwụmi yani effect yani asara anaghị kaye islam onye ka ị e, a ivme ka aze kuku kuyan aze nengunan jizonan because juwele komori o e move out wa accept islam ana nok wa ila yawo e law qama ahlul iman bimma yad'uhum ila ilayhi dinuhum min hukum o ka e, na ka enne nyoido enne kwete de ya me isa na ka yad'uhum dinuhum adinya na hewanenan min hukuk ɛnlɛ anabɔrɔ wɔ wajibat atalɛ anabilɛ so anabilɛ lɛ so wa adab ati ibira wa mahasin atame mɛ mɔyira wa baroz wa baroz tafihim hazihi lhisɔl dana bi ka ye enwe bilonon welo ko mori konkonya enwe bilonon ma hure to hay nan wan wa zaharat fihim hazihi hilal dule ka ina wani ne a eh, bebiloni aka e biloni ka islam mo sho ka me dana bi ka o oh, ina wani konkonya lakana hadha min azami bawabat adawatu ila duhuli hadha din okoson yanra ini uzeno kuzo denwoben ana hela kai ozon na dinyon wala qad madda ala ummati alislam azminatun okora parahuya alummanon yani ummi alislam umana kai kana an-nasu awere aza yadhuluna fi dinillahi afwajan wa jama'an e yanuna dinyon en erago yani e eh, yanguna dinyo non dai ka dala pulu ma lewa ngo e la godo wele kene se o ene do yon to mori sallallahu alaihi wasallam seme min jihati ma yarawna ala ahli din en sana ka e eh, jezi sana ka e nere ye na ka ya madini min kamali ahlakihim eni oyego ana ka ibire nogo wa jamilu adabihim eme memere ni dodo da parakin wa tibu ta'amulatihim eme meme al sabi ọ̀rìrẹ́ni raza dóòzò rafara kì í fi jẹ̀mí ìjàwánìm ẹni àbúlé. bọ́tí zanazọ́rọ̀ náà fún sanàlíọ́m èjì yà kà ní ẹnwá iná jìn yẹn yà kàrẹ́ yẹn alimamulatu bẹ́ẹ̀nana lẹ́sà bẹ́ẹ̀nana wọ bẹ́ẹ̀na ahlul èjì yà kà ní ẹ̀hún náà rúbọ̀dọ̀ kọ́ wa sòhùn náà ayẹwọ́ ọ̀nà tẹ kẹwìrì ọ̀sòhùn because ọ̀sùn asukwa kama rota then wele ko amani mehio na kai they are they don't believe in islam onye nwume eke ni kai aba aika na ko ra le rota ebe ma ka asukwa kama rota ona ndure kai even among ourselves yeah find that difficult can you na kai ona no no transaction mabe because i do as a honan do like brother that and brother naka onyola ko na anumu anyi mucho no no se ola kaso mu koro do aro dele ko no lesi metere do disai ko na na ndanyi brother naka na he de brother sa je brother na suti moto ya nyane e moto no ma na shawa wen ama oko no osuta oro ka oro kono oro ka anke brotherhood ona me noke esene yere min e a juza be sai be sai wa qad qara'tu kalimatu li shaykh al-alama abdullah asari abdulaziz bin baz o kamara ka o chire al-alama oneye abdulaziz bin baz abdulaziz anawazi bin baz anawazi baz rahimahullah umuri wa mayam bayo wa askanahu al-janna do shatina al-janna yuksimu fiha billahi wa yakun o kama he kuliri umuri da kakaye al-muslimuna al-yawm o ko ko mori najin bal alamu kulluhum okay a behe gaba daya fi ashaddi hajja okay inni eh inni en kata kai eh ne need yani adana ni inu mona kai eh ne fi shi opara ki sabe illa bayani dinillah kame hahiwa adinyo morihi wa izharu mahasinihi da hure itohe uzozi adinyonon wa bayani hakikatihi da mehahi sabi sabi zaizi adịnị nọ n'azịnị ya enwe jiri ga onid dọk wallahi ma shon moleko law arafahu nasu alyawm azanna yani ya ajin walau arafahu alam ala haqiqati yani ehwa yani ya izaizi adinyo non la dahalu fi afwaj alyawm okay ana wani rago kama dahalu fi afwajan asman kama bidin wo eni rago inu muntu muri sallallahu alaihi wasallam atasabi ani rɔja allahu anhum warda bɔtɛ nye ɛzana yi ke ɛyà si yada ka yi adini nan lɛsa dinu irhabiyun ɛyɛba dini terrorism abɛ ɛyɛba dini ɔyɛ wɔdɔ abɛ ɔnà ɔnà kò sɔdɔ kò wàllahi wà barra ɔkò kìlẹ̀ ɛdá ma ṣé mo lè kudo mi nyɔ bìlẹ̀ bɔlɔn wàlàkɔdìlàkè tó rɔjula min ahlul hind ɔkà mɛlɛ ìlú jɔnɔrɔ ɛnɛti india asilama ala yadihi ɛzɛ di islam jɔdɔnuban Maya yazidu ala alfi rajul min alhanadika ana ka ohuni ojonorun akahe yani more than 1000 e qur'ana hanadika wa kulluhum aslamu furoda abe ni wana islam on individual level abe ni oza wana islam yen wan e bere nyo ture sabe okay lam yadu is yadu man ele banu mana ka o oh, ne ture ne ale banu mana sayas ne bara ka o me kale yas ne banu ne le wa islam Ok, wa innama dawatuhu fardiya oihia na ahioda odikonkunya abahin wa kana tariqatuhu okuda na wikaye fi dawati uzona azim washa na wikaye annahu indahu ilmamu jayyid bi mahasini hadha din anyo idan ilmamu jayyid onyi full knowledge yani onyi knowledge ak ilmamu min dodo nyi onyi knowledge sa onyi knowledge ne bi mahasini hadha din sai uzozi adinanon wa adabihi sɛbe etiquette and sɛbe bila na ikɔdɔ abarokame wakamalati sɛbe oigɔ na ikadini ɔnɔ ɔgɔ Suma innahu izalaki ahadul hanadika iju orozi nya ina ni hanadika nan wakana yatahayyar fil ghalib dai ka ɔnɔ hura choose ɔnɔ hura anyi inu ma hura rukuna muwasi man yaro alayhi ham ɔnɔ ka ore ka anyi la na zama wal gam awanyi sa katen wal huzn awo ina yodu dan nyimbalika wele anyi zo ya tudoko wazi ya nyamba akoko eho di asma ke in Nigeria me ko boran ara nyo ko e mal mahraj ara nyo ko say way out ya na na ra ko e ru akobe zo da ona ba ko ko yinan ijo man le ka awero annahu fi mushkilatin muayyanatin alka dole ka any particular problem any ka odono no yinan jalisan wadahu da ko nyaro ya te were ya yajlisu ma'ahu do ya tupe wa yasaluhu an halihi yani da hose ka sabere yao what is your problem oh yeah because you don't know. umono da sin any condition non your brain is very attentive ka wa so da ko kunyo so because the water you don't know way forward doke wa an mushkilati da hose ka sabi problem mao wa an wadihi sabere yao ile yao mumea Sama min samma dota nwa aisha wa mosa yaskuru lahu ba'da mahasinuddin dota nwa ka ya uzuzi adin non wa qala li doka amka inna kasira min haulai yakfihi rubu sa'ad o ko roro na namania o hola yani 15 minutes ya nuwa muwa si ododo au nisfu sa'a abeke uh, minute 30 yani isaju uh, ohura ala aksari takdir yani okay

أرى من ينوى وما سبيل إلا أن أكون من المسلمين سيقول لي أنا من ينوى ترى نما ينوى ينوى موليه فيعرض عليه الإسلام ويسلم وقد أنسزوا إسلام ده ده دك إننا معاشر أمة الإسلام أمة محمد صلى الله عليه وسلم أوكي إيه أنا إيه إيه بالأم إسلام إيه بالأم أنتم مولي صلى الله عليه وسلم بحجة إلا أن نعرف أكو ورطولة بلا awalan mahasina dinana ya ye sebuzo za dinana ozo ro ro up till now and ne sebuzo za dinana sebuzo na kai adinana no nye wanan hala min ma'inihi al azb diyehu ininyina na kai enyohi no ga na ka to we wa mawridu safi ati ahana kai a enya to re na ka one wana tafaya zulaluhu diya nyangu dakwe ngu diya simme uhuhu ya ngwai yani uhuhu ya wanartawe min zulali diyehu do nuyonyi ini nyina na ko ine padake fanata adaba bi adabi islam agodi ya mi bi da na bi lona ko ame adabu islam ibla na ki islam os kayame e eh, ibla na ka ye betu kala yame wanatani bi ahlak diyati yata lili ibla na ka ye allati da'ana ilayha rabbul alamin umul yahinna na ikono ya ha behen wanastashiru di ye fila ndi do awon ne nwai isamwani ne nwai anna hadhihi al hiya amru da ilayhi khaliqu hadha al wa rabbul alamin kaye awe re bilonu man hiya amru ona wala na kaye da ilayhi khaliqu hadha al kawn umuriya na eh, honon yani zos kaya mawonon den yemba filian kaye asma ko wa ma hona ndo wa misana kajirin den yemba da daga kawo you have that feeling kaị ịsọ nọ n'ụwa ma ozeyi wala abụọ na misunna wee ịnọjire ka kaị ọnụ ịna na anụ ọnụ ntụ omori mmebe anyị biko weere imam buhari ọsọrọ imam mulim ọsọrọ ẹma weere abala na kaị ẹ anyị ka akaba nyichie ewe na akwọ dat n'okwu arụ ujede na ihe ama ẹni e kata mgbe omori ọ ahụ na kaị ọ ka aka e weere azkara nọ mo na gelo ntu mori na tabada so yonen e janyida ya wa e ka ka welo kide do gelo ntu mori na taban welo ka atabono kono na na ntu mori ojezizo ama ye jole ka kae welo ki malaika jibril o su wa ntu mori sallallahu alaihi wasallam ye jole ka kele nu mambu yali ono mana ka da do gelo gelo e de do bi hunu ntu mori sallallahu alaihi wasallam because wa do gelo wa wo gelo gelo da kae ona kono lo taban kai iso no wa ma iso no morisi wa rabbul alamin amuri na kono madari ya al hakimul alim anaika oni yan wi ndonyo ye bi halkihi in onanaike oto fana tamara agwawo de ya sasa de ya som koro wana tamasa de ya shobe wono te de ya sasa narju bizalik de ya ture iji amani me sawabi rabbina yani sawabi rabbina utosi umuri ay wama adahu alkarim ati okatita na ikon mana ikon ni banyi yenabe liman kama bima amarahu Allah tabaraka wa ta'ala na ikaye o shoje inisa na ika umuzmana wa ta'ala on reswa that na baba on more bihi yo min hukuk al wajibat ini hukuk ini sana ika reswa ben wa wajibat asana isana ko wala tulada wa wajibat asana ika reswa be kodomen dok wala buda an tantabih ila hadha al e gyerɛ kaka yɛ abɛdɔ kɔsɔn yɛ ya tiyɛtɛ yɛ abɛdɔ kani yɛ abɛdɔ tama ŋwayaɛ tɛn ɛnɛ yɛ nɔn kiyama ka bihazal bihazal ɔkɔ isɔ ɛrɛ wafi wafiila ka laha atɔyi ɔnu wa mɛ innama huwa tɔ atulila baba ɔmɔ ɔnu wa mɛ tɔ atulila ɔyi sisan so mori ɔbɛn. talban li sawabillah o sio utosho muri aben wan tadara li maw'idihi du jezi o katitanin fi dunya wal ahira inne honon ati eko edirema dake min sawabihi al muajjal wa na'imuhu al mu'ja inni utosho na ikaye o horasa atenwo mo na ikaye o tinjita na ika o zakuyela nango yani nango eko yamal kiyama doka innama nut'imukum liwajhi llah yani abesene wa me dai ka gomoru wa me na maka ay nut'imukum liwajhi llah ya so sore onere agubo mo subhanahu wa ta'ala la nuridu minkum jazaan wala shukura yeshu ahunu wa utosi ay ka wa ko ya ba asan ure ko ko mo ro ro enyin mo ro ro ya mere ye le ka ro ya me an ko be ne le ka ya mani me ana ndure kae a ah, ha da idi ya jebe ya ana wale me wale we ska ya wale me wale mono problem ana bi na ma so ba na tajin dure ka no muri o me why no ida e na ku muri abo dake wa iyyaka an takunu fil birri musawwima aka mi ya leo wa iyyaka mi ya leo an takuna fil birri kawaya fil birri ine bilobolo musawwima daika buwa me agwozo me bare maon yani oisi wa sisa me wa sheke he me di bageni ka we we ska wele sai umle nyang me o wale ma hiyo tu kama me la nuti la tuti we ba so yoda illa bi muqabil e o wani sule ko nyang hudo non be o do tu do ya to do ka onis kono ni school ndu ele ka eh, utule ona wana kuna ka baba na ko nyi so nyang me kwata o den ka menye ke school ni ma so gogo ọnụ m n'ure ke adanyi ojian da dure ka ini inile ọ mụrụ na ha ka ọ daa ọrụ ọrụ ma ọ debe bụ ọnụ ha ka ọnụ mma ya n'ọnụ ọnyụ kata ọnụ oji eji ozi ọnụ onye na-arị ebi ji esi ndị ndị dozi ka skuul ya nọ na-asị e. na ya ọ da ụda nwa abịa ọta na-awọ seme because eh is kai eh, on madaka man on oh, we kwelu bodo na le ne sana wa se na na ka ke je do su agu ko pocho ru ni den so os kono mo hala to lawe so dake en wasilta wasalta wa kuna ni ga do kuna oge wa en koteta kotata wa juna no le junao ọmọ eyi le kan na wa ko wana ko won wa me ko do sele shiyan ba na won wa ka awe la ko wa shiya wa dem le shiyam yani ọzọ mẹ ọbẹ dọ mẹ ọzọ mọ ilẹ hẹ ọjọ náà mọ ilẹ hẹ ọzọ mọ di ọbẹ dọ tí o di ṣe àtọ. dọkẹ kọọlẹ ahadu sahaba lè nàbí sọlọlọ alẹsàlẹm ànyẹ sàbí ọ náà ká ànyẹ sàbí kò nyẹ náà ká yà níbi yà rọṣọlọlọ ẹwọn tó mọrí sọlọ alẹsàlẹm ìnàlẹ kọrọ bàtàn àṣìlùhùn aka maani anda ana kama kuna nige wa yaqtauni de ajuna min wa usinu ilayhim ma moidahi wa wa yusiuna ilayya da ko diwie ne sisimaton wa ahlumu anhum ma me ibirana rohiwa wa yajhaluna alayya dana marumaya garamin aka falam yarshiduhu sallallahu alaihi wasallam onto muri ore wa boro oje ila an yu'ammilahum bil qati'ati al mazmuma ka onto mo rere waka waka e e wale mna me iwe ado wa jona na na kai wa wala nete ma annahum yaqtauna aw ele mna kai be ya jona nen ona masuburi oni hewa ense mo kon he ebe eh, e he dak wa innama arshadahu onto mo sallallahu alaihi wasallam banazwa nan kai illa an yasillahum ko kunen nige wa in qata'uhu aw dakari yen jona wa dhakarahu bi sawabi wa azimu nawali don moy tamaye yon ya no to shu mori hi atire o de wona ka anye fa ko lo ga kai la in kunta kama kult ana kai wa ya ume kan fa ka anna ma tasifuhum al malla wa yasman kai atire rawa sai wa riya wala yazallu ma aka min allah zahiran alayhim o mori wa je ino ihure we to he tura wa ile so ma dumta ala dhalik ana kawa maniya yani oyi ka kasuma kati tasuma ko waa jo waa wura ewa yani si ena se ɛna sɔ ɛda ɛhuna da mo dibi ka wɛ yani oyi zan ko ni dọ́ọ̀mì sádọ́sì náà yọ̀ ndọ́kà ọ̀nù kọ́nà wá kọ́ àwọ̀ ọ̀nà ọ̀dùn mẹ́ ẹ̀hó pọ̀ náà sọ̀yọ̀ ní nọ́ọ̀dà. nìkan ti jó wọn náà kankọ́ àwọn kùmọ́ hàn yẹn ni ọ̀yẹ́dá ó dà wá أكو دخولا في موضع آكب هذه التواتئة أكو ينوى يعني سبي توبيكي أنا أبلا مناي كتوني منتينيان فإن من حقوق العظيمة أكا أو إني حقوق أنايك أو دعو التي دا إليه هذا الدين الحنيف أنايك أديننا أنايك أديننا جيت لابن أو هذا نان حقوق كبار السن onawe haki ere na ikela wilen yani abana wana ko wehole jo is introduction o izitinye te ile na ike avinan sawa'un okonyonyoben kana hadha alkabir abban yani ona velan adowon aw qariban aw kona goro aw jarran aw ka anugo kura waben aw musliman sorry musliman aw gairu muslim oku mori waben abe oku mori waben yani an we loro ko ka we loro agoko oku mo shaka shoni mo rosin fal kabiru lahu hak akona ka fal kibar awira na ka ora awira lahu hak anyi sabara tora ja shari'atu ana shari'a be behibzihi oyi lilo isere wari ayatihi ati oyi tiye tainan ka eshe pile tele wal qiyam bi ati oyi shoje oko wako ja fi hadithu sahih ani nabi sallallahu alaihi wasallam ora aweni haditha na ka oje tele ani nabi sallallahu alaihi wasallam hunu wa nabi min hadith abi musa al-ash'ari ini hadithi abi musa al-ash'ari anna rasulullah sallallahu alaihi wasallam bala tare to muri o ka ah, muri o mengola dare mo ya kola o ka inna min ijlalillah o ini o iduga mo yo muri o ini o isho o mo ichete nwo muri yani umma umma me gamo muri umma si o ichete nwo yo ikrama zi shaybatil muslim ona we kai ezana ka ere nyewa inoku omori adubanyewa ọ̀hìnkùn ọ̀múrí ọ̀mẹ́ ẹ̀sẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ sọ ẹ̀nìwọ̀n náà nyẹ́ wa ẹ̀rẹ̀ wọ́ ẹ̀nìwọ̀n náà nyẹ́ wa. ọ̀nà nínú ke islam mú ṣe ọ̀ka ọ̀rọ̀ ọ̀nyẹ́ wa dùwẹ̀ ìhùwẹ̀ àgùkà ìtòwé ọ̀rẹ́. dọ́kì wàhámìlì qur'an gẹ́rù gọ́lẹ̀ fìhì wọ̀ljáfì ànú àtọ̀nà ìka ìhámìlì qur'an ẹ̀ naika! ìka ọ̀nyi knowledge of Quran ẹ̀ ọ̀nà ìka mẹ́nẹ́mẹ́hìn àbíká yẹ ọ̀nà ìka yẹ ọ̀ọ́lẹ́ kunu lèrè rẹ̀ yẹni ọ̀nà ọ̀hún Quran ni àbẹ̀ ẹ̀yin sẹ́ wẹ́rẹ́ ọ̀rùn Quran ni didn't rhyme dọ́kì wa ìkọ́rọ̀mà the sultan al-muqsit dẹ́ẹ̀ ọ̀ẹ́dùbányi bani ẹ̀ náà ìkọ́ni e bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ́kì fàhà ọ̀la ìsàlẹ̀ àtàtù awelele netonon ikramuhum oyidu banyi wa min ijilali allahi azza wa jal oyini oyidu banyi yi oyi chete ngu muri na kai onon chete ngu dona ban wa ijilalihi subhanahu ajallu mutallib wa ambalu makazi oka oyidu banyi umu subhanahu wa ta'ala nuwasi oyi chete ngu ya oyini sana kai o chete ngu onyu banyi anaiki isi abikile anaika o zoza paraki o jetela anaika a orokoro nyumba donc wa taksiru fi hadha alwajib o jiha ini ilere sonon taksiru fi ijlalillah ini kai ozo jiha inni o isho icheten wiyo mori lianna rabbal alamin aw kumuli na kai no wadali yehen دعاك لهذا الأمر أو هون ليونون لما فيه من الخير أملا نيناني أيضا والمصلحة أتيويتين والحسن أتلولا والكمال أتيويغ والجمال أتلولا فإن كسرت أقوى جاها فتكسيرك أقوى جهة dɔɔfu fi kiyami ka bi ijilali rɔbil alamin ɔkɔrɔ ame kɔkɔmi ini oisho jɛ ini oisho cɛtɛn wuyo mo jana ika ɔna wadali ya bɛhɛn wa kiyamu ka bi hadha al ikram ɔki oisho jɛ lilu banyanon huwa min ijilali ka li rɔbil alamin ɔn ini sana ika ye waasi dubanyi yo mo jana ika ɔna wadali ya bɛhɛn dɔka fanzur ila hadhihi al makanatil aliya ɔka wele ahub ahana ikɔ ahana ikɔ ne ban wal manzilatu rafiya dunyana ikɔ ne ba alati tabawaha hadha al haq anaika hakiyonun a shoya tainan yani o o o in o ila twan allazi huwa haku kabiru sin ana bi haki o ro ko ana ko ra bela zi shaybatul muslim dele nya wa inu ko mori bal sabata fi hadithu sahih uku ya bada in hadithu anaika o jetele anna nabiyina sallallahu alaihi wasallam kan nabi qala ka ka laysa minna odono o inadai man lam yu'akkir kabirana o naika o na naika ọwọrọ kụ na wọyọrọ ham sọgịrọ na atọ na ịka nya ya mba ka ezwe falkabiru lahu tawkir wal ihtiram ọkọ na abịara oni nke azụbanye oni nke respect and oni nke mebiri ihe na ịka o mebiri national ba walahu manzilatu wa qad ako onyudi doni ehen walahu shanu yajibu an yuhaffaz wa yura an onyire ya na ịka ọ babu kesere da tiyetainan faman lam yukir kabir falaysa min oko ona yaba do banyoro ko ozono oina wa qawlu sallallahu alaihi wasallam ay konon tumun kaka laysa minna ay e ina fihi anna man lam yukir man lam yukir kabira o we kai ona ko do banyoro ko wala yahtarimu o so banyo laysa ala hadi nabi sallallahu alaihi wasallam ozono oini oiworo juzan nabi sallallahu alaihi wasallam wala ala tariqati wala ala tariqati o inuzan wa sunnati ole in sunan salawatullahi wa salamu alai en woro mori atai hanu ne tuya an hawa e yuniska ya inni uzan dia inni sunan daga inna summa inna hadha al haq ya'zimu wa yakbar ak awle mono hakyonon o den hunawa don me ka ole ni girima hunawa min jihati mahtafa bi tire sozi anai kai o se korego fa idha kana qariban o kana ka oro goro falahu haqul qaraba ma haqu kibaru ọzọ nọ ahụ na ọzọkwa ọgwụrụ ọzọkwa nọ onye ha kika ọgwụrụ da n'ịba wabin ya sọrị ọzọkwa nọ onye ha kika anda wabin ya nọ nọ n'ewure oge dole nyi ha kika yi ọ wọrọkwa na wọrọkwa wasị ya wa nka na jaron ana ka na kokora wabin fa idobati ila hakihi fi kibarisi ni ọkị ọdọ ọba ahụrụ aka yi ọrụ na wọrọkwa falawu hakul jiwa ọrẹ bọrọ tụrụ aka yi ha anyị kawasị ya kị anụ kokoro ya wa idha kana musliman o ko mori fala ma hako kibaru sin hako islam o le mi haki ko woro ko tora wore so yani ka wale si haki islam yo wan kana kabir abban o ko na ka o velan adowin aw jaddan abike adobanyawen fal hako azam haki ni do de hunawa bal idha kana almusinu ghayra muslim o ko na ka o velan ana ke ko mori ave fala hako kibaru sin haki kae o إذ شريعة جاء بحفظ حق كبير أو شريعة بنابه oyibe seli lai tɔɔrɔ ko hata ma agɛrul muslim ne judika yi ɔnà ike ko mori wa bɛ fala rubama ɔkɛ ɛyà e, lai jɛnyɛ takunu ri ayatu kali hake oyi seli onu seli hakian sababan li duhulihi fi hadha din ɔba bi sababi ɔnà ba sinmu na dinyonan fi ma rɔhili hayati hil ahira ɛni ɔtahe han wadunu mufarikɔti mufarikɔti fayaro samahatu hadha din dere yani oizoza anaika ya adini nono zoza wa ati adini nono memenwara wa nablahu adini nono mejete wa jimal atuzozan wala sema especially homani ya wahuwa yaro hukukahu doyan fi tilka al-aqaid al-batila ki hakian o sinyi mebu ini akido dibiano na se wantinan e ona ya daka omiso je tone

ana waya anu baba bido so e eh, juma na ananan e eh, anyi pastor agun ka e eh, ala anyi sonye anyi pastor na ho gone be so la ijo nyem mba ma na ere ka e adini no na da no no so we la ijo ni bodu ya mu hado na ro pay offering and tithe sai sabe o ma wa da do banyo da e ko na bi church o ma wa o bi church de we hey amasana na la wela ele kukuza na wako beni church beze eleka ihya ni ya yaso ku eh nywa etelen okay odo ko ma na ya na we kai opon ko bu ko mori ya ma ni si hakia ne yo okay ijono dole eleka e ahe ko so no ni nan e ara na we de ba heba en ne ko ko wa heba ye no a ja heba da nyeke hin yani odo we ko na wa heba ọnụ mekwa he ọnụ mebe ebe na ndị next ọhịa aka ọ nọ na kwete ahụ na ọgụ ya onye bere ere ka a eletete ok ọma e na ya wadinu zai atadinu eche na na alevi na shafihi e ka ọ nọ hụtụ na wa asha alehi e na eto we yawen aleve ayana hu ana kai ara me kana ara me ora me twa bainama idha duya hadha alhakim ahu inu mana kai ana ka washi wa hakina ne faqad yahulu zalika bainahu wa baina takbulu hadha din o ko nyang boguwa ina kane ani ato dadin nan yanere ka awezi an ka ba ije nan ka oro ko na ya tu mewi jine ne tukere nu hanan ahikisa kename kake na yate akwa hadha malhaz labuda min riayati okosana mbelai anaika awala tulakai ozikonkonya anawakomoli ohazaya asuna asuwa pelahu wa pelahu nolola anyoro kone hizo kwa ataika uwawe uwawe uwawa pelahu kenen ababa e, e ono a arhowa madaba kwa doka irfawago no sai chikiji <laughs> this is not the beauty of islam ahụ ara ihe ka oyodu na itan arụhụ ahụ dabakọ ya ihe akụnụ ka ahịa asakwa ka mmere nwere ahụ ka bibiri ahụ nọ nọ ka ya ya na mebiri asụma nke ahụ ka ya mee ya ni ezanaba na ya na nwụna dị nyan da ka ịnị ragwọ ya anwụ dɔk walina ta'amul hadhihi alqissa alajiba ɔkabi ya pɔnda bi rere so ini tɔpɔ na ika itɔpɔ himi yabɛn التي رواها إمام أحمد في مسند هناك إمام أحمد ودوه إن مسندا أن أسماء بنت أبي بكر هنا أسماء نودي أبي بكر قالت أو كاكي لما وقف رسول الله صلى الله عليه وسلم أنتم مولي مجيب زيتوا أهنا هي زيتوا قال أبو كهافة أبو كهافة دوكا لابنة له من أصغر ولدي دوكا يجانا نيني إني إجاني نايكونو ويهون أي بنيا إوجيمو اظهروا بي على أبي كوبيس ashon hele atabana ataba monte ni abe kubes kala roke wakad kufa basaru umawa etula nore week okukula tetere kala roke fa ashraftu bihi alay dimisho hele fa kala roke ya bunaya ewujimu yana no ka hele ana awana ala shahla taba doki madha taroina suwele duyane ka kola doki arro sawadan mujtami'an an ka amani nye erago anamani kogo mele joji anamani kogo kola tilka alhay doki neve na ke tulimanta aben kola doki wa arro rajulan dole ka mele jonaro yasa baina zalika sawad mukbilan wa mudbira ay jonaro anaika amana ro sawe dia etuhulana elvidi erago no ọmọ nọ bẹ dídọ rẹbìrẹ ma lọkì kọlà yabunẹyà ewúji mu zali kalwaza ọnà wọn náà ka ètìnyẹ rẹ ọnà dàrẹkítẹ ni yẹni alẹbi ya muru lẹyìn wọ́n yàtọ̀ kọ́ dọ̀mù ilé yà ọ̀nà kàákẹ́ mánì mẹ dọ̀rẹ́ dọ̀bi jẹ́ ẹni rẹ̀ nàn tó mọ̀ kọ́lá ọ̀rẹ́ mà lọkì kọ́dù wàláhì ntọ́sọ̀rọ̀ sawad yẹni ìragwẹ́nẹ́n ẹ̀rí sinima garahi fakọ́lá lọkì kọ́dù wàláhì ìzà dọ́fà àtìlẹ́yìn ọkì máa ṣe mọ̀rìkù ìragwẹ́nẹ́ ẹ̀ná túrọ̀ mẹ́ntàbọ̀ esinyima arusa esinyima garahe fa asiri ebi ila beti sesimi ihe ni ne hidam dake fan hatat be dimichi ochi eten watalkahul hail danyi ona ko turumanta hasra da nawa gairu an kibala an yasila ila beti tozi ko bi doba na qabla an yasila ila beti to doba na ngune hidan wa fi unki jariya to kulaha min wara yani inni obe o jano nyanon an chi na nai kai ini silva me horan fatalkahu rajul dan yuna rana wa galian faktalahu min unkiha dojja huro ben qala falamma dahala rasulullah sallallahu alaihi wasallam makka antum mul sallallahu alaihi wasallam amara ngu makka wa dahala masjida dola ngu malasi atahu abubakar bi abihi abubakar radiyallahu anhu doshadan metuan falamma ra'ahu rasulullah sallallahu alaihi wasallam antum mul melele qala lake halla tarakta shay'a sadu wa mana waro konan fi baiti tinidan hatta akunu anna atihi fihi dai kai mini tuan onto mori sallallahu alaihi wasallam aka sada mena mana woro ko non tini idan dai ka ono ni tua so ave haja so ave sana shawe don mere ya amma wele do aka kola bi shehu aje dai ka shehu non lewe an shehu pogoro che oven abora agwo bedo ni tua enyu do kono no dabaka ya rasulullah onto mori sallallahu alaihi wasallam huwa an yamshi min an tamshi anta ilayhi ene ka ya waru sene tuya qala fa ajlasahu bayna yaday antum muri sallallahu alaihi wasallam do sa dubanyo do sa ya to abjane summa masa sadrahu do su wosi choy latin summa qala lahu do ka ka aslim di islam fa aslama do di islam wa dahala bihi abubakar ala rasulullah sallallahu alaihi wasallam antum muri sallallahu alaihi wasallam do shon we tuya sala abubakar do shon we tuya antum muri sallallahu alaihi wasallam wa rasul ka annahu sagoma ere son do wa chakon fa qala rasulullah sallallahu alaihi wasallam antum muri sallallahu alaihi wasallam دوكا غير هذا من شعره يعني إلى صنع نمنا وطن بارا ثم قام أبو بكر دبكر كويتن فأخذ بيد أوتي دوس بربو أنيالا نونيدا نونينه فقال أنشد بالله والإسلام دوكا ما نون للأمور الإسلام توك أوتي يعني إسو بني إذام فلم يجبه أحد أنيو نتوهي فقال دوك يا أهيا أوني إذام احتسب توك أوكي يعني كي نونا دا أنا دوان سيزو تسي ذاك ورواه مختصرا من حديث أنس أما لدى مختصرا من حديث أنس ولفظه لو أقرلت شيخ في بيته وين النبي شيخ دوينه لان لأتيناه ميان نتوى تكرمة لأبي بكر أو يسد بني أبي بكر رضي الله عنه ذاك فأي وقي يكون لهذه الكلمة في النفس يعني أرمان كايدا هنا دو ذلك وان من دبانيان أمور ينون إذا وان إذا بيتونا يدنا هاو سمي أمي ملكوايا wayo asar yakunu laha fil qalb yani ina yan kai ono e hona ono mu hala dobe tu doka we mai ni hidima yani we so mu hala me we re anyon me lebe fil kai ah, anu banya san wa kwa kale dos kono doka innaha wallahi ma shumuri ku bala tala ma shumuri ku taftahul qalb ala misra'ihi yani bon na yodan jabulan do man na heda dure kai abira ah, no kwa kes kono wataj'aluhu mutakabbalan wa munsharihan lamma yuda ile okado me kọdọ dayani na isonu wa he onnan walidha saro sarọ alislam islam dụ okono me do he ni islam do os no fe don tunu ka kai e aslim ai mama ndo banyen osono nure ka ihe nya na e problem da when young win no the konya because of your character you eh, oh, know they are kate on oh, or oh, no da ko eh, hmm? no do akure ka ke they gwete da ga we say go la e was me ana balloka na wali insanu gairu muslim aka ana wika family da e ko mori ave fa shari'atu ja'at bi hifzi shari'a hakian hata wa in kana yadu ibnahu ila al-kufr nidu ko daka kayo jan ko na kama qala ta'ala mun nan nabaka wa in jahadaka ala an tushrik bi ma laysa laka bihi ilm ana ko masawar ko wa masawar limsana ka wanyo yan fala tutihuma asusa sawa wa sahibuhuma fi dunya ma'rufa yani do ya pewa ina hono lili ibrahim yani wa mibroboro ba che no idu wanyina wanyi so nyi no onu nyi sna wa sna wa falam yakul o kakaye wa in jahadaka alla tushrik bi ma laysa laka bihi ilm ana wika enne masoro kwa misobo lo mori sono wanyo yan fa ukohuma yani mira to katen huwa bal qala fala tutihuma asusa sawa kadhalika law kana walidul insanu kali lisalat awon me ana wike adola bilen to da e na bisala aw fasiku abikoni bi abin yabko lahu hukukul abawa uh, aw enye yani haki ada wakibaru kibaru sin atiko boroko فيمل بموجب هذا الحق وقد سمكر لسنا بلا سني حكيان مراءة لحكي وزر حكيان وتاليفا لقلبي دوف مكاي ayan o ayan o nyika babe dokila ala allah tabaraka wa taala eya lo mulya naika onni ila swala tuna babani an yahdiyahu li audati ila alhaq wa sawab konya ngwolo jode o ibini da izatana ikojire wa fi waqti nafsihi o kinu mono tubzalu lahu nasihatu bi adam wa ba muwasiya jeba ikaye bu ya bi adam lili etikere eju wa kare odon yembele kaye wa ganire kaye wa bi juni ta'alin alai asa ikawe nu kwan eh, adam ya te eh, kunyu ya kare du mana akure ka adam na e ma onu enya ikusu me ni oyu we lu wa we no <laughs> bi juni ta'alin alai sunu kwan oyo ko autorfa autorfa abikaye nuwa do gbachi le do akure ka donc la ala allah tabaraka wa taala eya le umuri na kona so atna bawanen an yamuna alayhi bil hidayah konya ngumme ngumme yori ro ibolo jode wa an yuwafiqahu lil istiqama ay kado ko ojir kai o tinje tele yanu muso na wa taala onya ngumani ma besen ya tileso umme memme mehia safawa azawe azako eba udai kai ononon ono warokon anyi haki

wawa kale weshani ya waka kene kene so inshallah because of uh, ume iba jere no muri osi so that uh, any question you kai ba room wono no pe ban boss ya ka ya me ya kwa <laughs> ya kwa ume ya na watu na tano de ina no muri osi so inshallah iba jɛɛlɛ no muri osi maybe anye question yanya ngo entertain na polo da nine or so dia dia se dispal da ya babe muri osi wa alaikum salam abu kisma naam naam naam نعم ما ok is eh, situation na maybe you and I know about like maybe another you go to also now okay uh, wele situation anaye table anaye ka akuma ro dare wakana e eden ni wa beto so don me ka brothers all roll akokure we le kuska kwa don me ka brothers all roll na ele ele mitani le enele kuri ene ku ene kure kuwa ya kuma ya wallahi e e ya imeta si sinyu musana so eyo iboro tura si anya mee dị convince en kai ebe mire abo e mere. o ego biko were ekwuro nọ this is ekwuro no dɔw b'a wa hausa dɔw b'a mu asi o take our time wa an tɛ kurani bɔ a ma ɛdɛ n'o sa ɲɛngu hɛ la ɛdɛ n'o yɛrɛ ɛsɛ ɲɛngu de zigi sigi ka a yɛ ka da so kɛ ka ka ɛnɛ ko ye da a de nyi ɔdɛ n'a pɛrɛ wa hɔn na ɔdɛ n'a pɛrɛ wa ne la n'a ya ne kɔ la sɛ the brothers ni nyu kɔrɔ ana den hunu kɔrɔ ne yan kai sinya ngume da ni kai ebe ngwara na ka wa ya wa me we need that and ya serious di asman ke arhonul mejuani sanin o izi padaki amma amin ne so katan ka sani bile sai ona kana ebe eh na na

ekwenyi dure ko <laughs> <laughs> na nyala shi de huela te de de jeche nyala ka ko nan ko le duwa na ho shebe san bila de asin a ene na na ka ya ore na na ka ye ka do de wa forced to talk ka ye esono doda anyi na mo higere yani ya ko bwa shoni me oda ka ko 10 minutes onye gwo e, anya da anya na-akweta dọka o ọdara wa ọsọ mmanụ na-asị ni na-ehi dani were ga e, e etu ebe ọdara wa ọnụ okwu nso nọ na ama ejo na ọsọ he is supposed to say ka ya na achọ ọdara wa ọnụ na-ehi so you need this impression ka ya e, they should not look us as how we are ka ya ya so that the ije wara kwa na wa fara hu akwa wa kwa da ka ha nere ya na abona abele kwa kale akani abanya mahona lore nawo <laughs> abo mahona nawo o mahona sama nawa na ewe abi kwa nawo o sama nawa na ekwa ta gwan so de so wile je na ona na woro kai umane ya woro kai e ya so ne ha kwa dawo na alhamdulillah ani bi ro ro ekure ko wa mele na enyo be de be lo ka ozo dibi ọkụ la kala ya la la doka ka wasin me ila la dan so ya umma na ile ka kaka isa akwa sebe sebe because anabi sallallahu alaihi wasallam o take an time o convince aza dazen ni adọyọ. ya na busu fi anato ịdazi di anabi sallallahu alaihi wasallam upon koira ni hand uh, upper hand over him ana na wa won da kaka e ewa bi sufyan an ko yi were ogon ka ne ka a hen yi sa mu me nan no yi chata tata ka we ne ro ke an bi ka ka wose kwa me we manara anye an ta mara so so we need it ono de na ka ya me ya e hona ndinyi islamic ẹ̀rọ náà ìka yẹ gbẹ ẹlẹ́ka wẹ̀ nàmi sẹ́yìn ah ní relationship náà yẹn náà kan ẹ̀rọ náà ìka yẹ ẹ̀jẹ̀ yín dò hà náà dò nà wa ọ̀kẹ́ wọn àzọ́ dò nà wa. ẹ̀ gbàsá ìka wọn wọn mà náà wọn bá bi wọn ká adá wọ́n yẹ ká sọ́wọ́n náà ká yẹ náà hali Let's ɛrɛ na ɛda ka mɛ de su ɛha e na ka e yɛ ahorɛ kora sa e ka yɛ yɛ ahorɛ ha daadaa jɛn su bi wusu feel our absence oye ko yɛ ni dan padaki asin ka ka yɛ bi simɛta ni dan simɛta de fɛnɛ biran wallahi yɛ ayɛ mɛta cause daa wa ka yɛ ba mɛn daa wɔnɔ ɛyɛ nyi ɛyɛ nyɛ da azana understand da yɛ bɛri and we need to make them understand omori osin.

ọnọrọ awọrọkọ e ẹwọrọkọ na ẹyin sẹmẹ kọrọkọ kọra ọnà lórí kan níbi rẹ ọrẹ mẹ tó mọrí sọọlọ ọlẹ sálám ọmọ náà pàrọ ní tùkẹrù ẹ máa hẹ dọ sálám àwa àmọ ọrọkọ níbi rẹ náà pàrọ ní tùkẹrù ẹ máa dọdọ ẹwúrọ rẹ lọkà ẹjọ máa gbé èrè dà kọ ọsẹ ọkọ ká ẹyẹ ono woro tora wa ka arijalu kawamun ala nisa ono woro tora hu kai obanyo no son ona dure ke ay ay eh, antu moni sallallahu alaihi wasallam enile anyira na aisha ka aisha radhiyallahu anha akiyaya antu moni kai ehu haki oba ono na moda kai azenye sibe kete yosa ono yani moda kai onye ne sibe kete yona ro agobe akken na da mtora ireso dashon ka waya ne obanyo wa one wasa tayo wa ko amma osana ko osana le ko ka ho e wono na o si wala sa ba ta odo ahe ana ya ta on ayo no ka le ka wale sa so let us not overdo it na wa sa kama we saka wa we ana da we da saka wa we na libya we mun do tinyi je na ma kunya Naam. Wa alaikum salam. Okay naam naam okoro omuli ojono ndaika juzire koisa una sadumwan onyanwure hada na wire honya nanyin elenon aruhwen nenyi egahinan same agoke enyi hadis anaika omani kle anyi ozi anaika amainu muntu omuli sallallahu alaihi wasallam onye nonon vananyo na rodo hudawa ndana seleka ili ile norosa domozi nonto moni sallallahu alaihi wasallam mo kare kal wala do lil firash walil ahir hajar yani ozi ba nan yo nan bed awon nan yo no da mozi onno nyuzi no da ka ze yo ina da no so amma wala na sare kan da ka ba kon letan no me ke arho na ngo ka ujota onye ni yo nya ngo claim ada onya ngo inherit hunu bi ogwada yani juzi decide onyan ile honya no bedari na everything no wae

adanu no no iman ya nde na ka onye no non e woro nyo ne na woro nyo tinehi do man na men anu ma ke wona ne bila me ne me me wa modu wa pan e se wela do se wona ka ka adari hem e boso e, e we <laughs> ya ni da ni sla mo ka be no se ma won <laughs> o ka na we to eleta ananyi ka tayon oye ko ina kane aro hwene but ana jamhurul ulama ana ro hwaro rutina ni huwa weka onyi enya nwe na enya nwe ta da but anyi pa na ro ha i think enwe shehu islam ibn taymiya okay ebo no mi hunonon so there can still be anyanwụ inherit ogwada anyanwụ le hada awon na wallahu wallahu ta'ala alam da because of clear hadith na lana alaikum salam naam نعم ọkọlọ onye sọọ dono duga jo pako a siu dafon o to pako no do won uh, oh, oh, <laughs> ah, no ni o ni pako ka o pako ka ka kon o pako wana han la na sọ da la siu so e eh, nya ko no pako me so e ware ko wa wa ko wa mi justice lewre nwere ugbo hụrụ ọpakwụrụ na ọpakwụrụ ọka na anọdọ na ebe otu ọdọwọ akwụkwọ maza mbụ enyi bịa n'ọpakwụme dan ibi ọnụ ma ọwụka a na-achọ ọka kachọ ndachọ ọbata dawụrọ so wee nwere enwe ọgwụ

so abono mea Nam. naam ok ọrọkọ ewekọ mori osu ọka ọ na ọrụ ya ewekọ mori dosu onye ka ya saa asa n'ọganya di onye ewu ya ọnụnya nsa asa n'ọganya ewu enye onye nene anya ọnanya nwunye nne enya ọrị n'ọganya nọ ịnọ oyo kwa butali bono pontu muri sala sala ontu omesu ontu muri asa sana ganya amma na bikuku na wa na wote te dede mi tuja ne bada go sala ijono da da metu da shoko ya go so da go sala go kira to to la suka yini ne oyo me alaikum

na akusezwa umwa mwana ndoka so sige na ndoka wa kwa hawe ndoka mara cha mbesu so inshallah wa no my sisters any question yana yeah ba the question we la ba asman ka go ko sana around the document of the question is that <laughs> fifty um, naira um, boran na <laughs> okay aka ha aka welo di hundred naira there's two hundred naira so gambling not on worry na eh? ye. pụrụ mụ ele ya mmemme ka ọ wee tụhịwa like me lo anyị eka wa mani load mewa ọgwọ wọn ha ọrụ ka wee kwu load elisa kala ọ ya kwọ so ọsọ na ene wa mani load yi nkori jọla ya asụma nke e, na ndụ na mi gali dị ọ asị ologo ka so na na na e, ni kredit e, ana ka wara ko yani pohu ke wele akoro ma na ayi menwo le no yani pohu nan ko sa he o da wahala to de ya sele san o ko so so no we gamble na we gamble no no na do we ke wa da anyo no se to awo no gamble do na no ta like wa do o e boro ejo we boro we boro siri ba to so no ka na wallahu ta'ala ala na Kodi. good achievement. Good. Good achievement. wọn ní àjàsọ? Tàbí good achievement. Ẹ ẹ kò lè di àjà rẹ̀. Ọ̀ yìí good ẹ se wọn so. sọdọ ni chi ọna oye kodo nkata ama ọna ika ẹkọ mmele odi hẹ mmele odi ọ two hundred naira eleven two hundred naira mẹ tọ hẹwa ẹsìn mẹrẹ hẹwa ọsì kẹsẹ mẹdẹ ẹsìn sẹ ẹwọn sẹ náà ẹhún náà ẹwọn náà mọ one fifty nàn ẹlẹsìn ọwọ akọọlù kan lórí one fifty nàn sàgọwà sọ sọdọ nàngún ìṣubú ha oye Mm. Mm, really good, uh, good, that's the Anyị n'ọma nọ n'ụlọ ya. Anaghị ka wee loo saa asụ ụda asụ. Ịjọ na ga asị koodu n'ụlọ na ndụ ah, ma nwa ihe ndo pa ka ene so mbo dawi no ma o mo e reduce anon o anana enyi omeka so because anyị code na so na ka code ọrụ ọrụ na eske na so kwara ihe mkata so zo jin tu show code na ndeta ya e, do mi ka do re ha ina dinan sister say kwenye question ko naam naam da, bo oni free browser ne. Ne, ne to, ne, ne, ona je to. A bi ne bi ne le yiwo yi. Yehu yehu ele wa. Alhajiri wa ka so da yuzo yi. Ama akwai maruf sara maruf munkara wa munkara maruf agoga zo ka ta on la ku esi ya me yoyin ana alman ku ere wa yak now wa wa ka hansan e wana ku kwa wa ka wa ku ma ba boka wa ni sku wa be do cheke ya bo le ku ni we na so an lecture ma nya ka on e folio paper na to dai we nye iso mi de nyane na to de ne ta go ka wale ba so je nyi do me kisanye e ba go ko ora bi ko mo ida amma bi ko ko ra chaka ta dure ke aze ko ra ruru nwo we ku me je nyi dai ke we ku chi te nwo but o isi ko di chi to chi ti no we no we mti no we glo o e ko e e iso hu ni chi ti no da ka de ya da me because mti na da o de su ya on

ɛtwɛ na na da ana de da no ma abɛn na na la ho wale ma ala sinima sami sa sami so on the eye okay mu was ya da fadhakkir innama anta mudhakkir wa mu'ta mai awa wa mu'ta mai lasta alaihim bi musaitir ɔdɛ mɛ kɔ wɔda wɔ wɔtɔ kata da waka ɛ bɛ dɔ ma ne mɛ wala mɔnɔika la ya doro ko man dɔla iza tade tun ɛ e, nyɛ kata na wɔrɔ ne ibu ana ko awɔrɔ jɛde awɔrɔ mɛ nɔra ka so inshallah ya hiyo mɔsɔn na wata ana kɔni o tiɲɛ da yamuna do tiɲɛ jɛ ono mayamba no mayamba ono ba da mun da bayan subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk